tó mọ kí n káwọ̀ padà lẹ́ẹ̀kan sí mi lérò pé ẹ gbádùn àwọn orin ẹ̀mí yẹn dádùwà ẹ kó òun látàárọ̀ ayọ̀ mi ń bọ̀ wá sábà rí ẹnìkan torí ẹlòmíì wà wá ní ó ti pẹ́ àti sọ tẹ́lẹ̀ kó ti pẹ́ tẹ́lòmíì ti ń béèrè tó dàbí pé kò rí gbà ẹlòmíì á máa sọ pé tí ogun bá wà nínú ayé èèyàn pé ogun máa ń dènà àdúrà gbà mí ṣóòtọ́ ni. hallelujah hallelujah òdodo ni hmm. bí ogun bá wà nínú ayé ènìyàn ó ṣeé ṣe kí ohun tí wọ́n ń pè ní ayọ̀ má ti tẹ̀ lọ́wọ́ hmm. ẹni tó wà lójú ogun kò tiẹ̀ tí ì rí ayọ̀ gbà ó hmm. dìgbà tó bá jagun ṣẹ́gun hmm. bíbélì pé àwọn tó bá jagun ṣẹ́gun la lè pè ní aṣẹ́gun ìgbà tí dáfídì lọ kojú gòláyàtì kò tí ì sí ayọ̀ kankan lọ́wọ́ ẹ̀ mọ̀ kété lẹ́yìn ikú gòláyàtì ariwo sọ pé dáfídì ti pẹgbẹgbẹ̀rún ó pẹgbẹgbẹ̀rún ó pẹgbẹgbẹ̀rún ìgbà náà láyọ̀ tó dé ayọ̀ ìṣẹ́gun ni wọ́n máa ń pè ṣùgbọ́n ní ti ayọ̀ tó ń bọ̀ wá mo ṣe àlàyé nípa ìpèsè ó jẹ́ ohun àkọ́kọ́ tí ènìyàn ń retí nínú ayọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ìwòsàn bí ènìyàn bá wà ní ọ̀gọ́gán ipò àìsàn kò sí ayọ̀ nínú àgọ́ ara ẹ̀ hmm. bá a bá ríra wa lára máa ń béèrè ìbéèrè kékeré kan àní ṣé àlàáfíà lẹ wà hmm. ṣàlàáfíà lẹ jí hmm. à ń béèrè nípa àlàáfíà tàgọ ara ìwòsàn ó jẹ́ Kristi lógún púpọ̀ púpọ̀ hmm. bíbélì ṣàlàyé nípa ti obìnrin onísun ẹ̀jẹ̀ hmm. wọ́n ní fún ọdún mẹ́wàá ó tún lé ló fi wà nínú ìsun ẹ̀jẹ̀ hmm. ọjọ́ tó rí oore ọ̀fẹ́ láti fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ Jésù bíbélì pé lọ́gán ó ní ìsun ẹ̀jẹ̀ náà sì dà bí èrò ṣe pọ̀ tó kò sẹ́ni tó mọ̀ pé wọ́n fọwọ́ kan aṣọ Jésù Jésù fúnra ẹ̀ wípé ẹnìkan. Mm ló fọwọ́ kàn mí arábìnrin dẹ̀ ní ìwòsàn mo rántí nínú ìwé ọba kejì orí karùnún láti ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ kọkàndínlógún bíbélì ṣàlàyé nípa ti olórí ogun Síríà hmm. tá à ń pè ní Námánì ogun ẹ̀tẹ̀ bò ó inú igbó ló yẹ kó máa gbé hmm. ó sáré ó lògùn lóríṣiríṣi kò sí tó ràn àfìgbà tí a rán lọ sí ọ̀dọ̀ wòlíì Èlíṣà tó ṣẹ̀ wá mú un lọ wẹ̀ kò tiẹ̀ tẹ́lẹ̀ ọmọ ẹ̀ tó ń jẹ́ gíásì ló rán lọ sí odò jọ́dánì mm. ibẹ̀ ló ti wẹ̀ lẹ́ẹ̀meje bíbélì pé lẹ́yìn tó wẹ̀ ní ẹ̀keje wọ́n ní àgọ́ ara ẹ̀ ló dàbí tọmọ tuntun mm-hmm. olórí ogun yìí ti jiyàn pẹ̀lú wòlíì Èlíṣà ó ní àwọn odò kan wà lọ́dọ̀ àwọn. tó dáa tó dáa. pé ìkan a máa pè ní odò àbànà ìkan ń jẹ́ paha mm. ó ní sáwọn odò yìí ò lè ṣèwòsàn mm. ṣùgbọ́n Èlíṣà sọ pé wòlíì Èlíṣà ní odò Jọ́dánì ibẹ̀ ni kò ti lọ wẹ̀ bẹ́ẹ̀ni kété lẹ́yìn tó wẹ̀ ó ní àgọ́ ara ẹ̀ sì dàbí ọmọ tuntun hmm. ìwòsàn ó jẹ́ ohun ìkejì tó ń fún ènìyàn ní ayọ̀ hmm. bí n bá fi sọ pé ayọ̀ ń bọ̀ wá o mọ̀ pé gbogbo tó retí ìwòsàn hmm. tí àìsàn dádùbúlẹ̀ àìsàn yòówù kó lè jẹ́ agbára ọlọ́run ka bíbélì pé àyà yóò pa àlejò oníwọ̀n yóò sì fi bẹ̀rù bójó sá jáde níbi kọ́lọ́fín wọn gbogbo ohun tó jẹ́ àìsàn àlejò ló jẹ́ bí a bá ti ké pọ̀ bá àwọn ọba wọn a sì máa jáde lọ mm. wọn a sì máa jáde lọ mm. orin ìjọ mímọ́ wípé olùwòsàn olùwòsàn ní bàbá bàbá wa olùwòsàn olùwòsàn ní ọmọ ọmọ rẹ olùwòsàn ní ẹ̀mí mímọ́ olùwòsàn ní mẹ́ta lọ́kan ìwòsàn pípé ó ń bẹ lọ́wọ́ ọlọ́run mm. bí ènìyàn bá ti dé ọ̀dọ̀ ọlọ́run kò sí ohun tí kò lè wòsàn látòrí títí dé ìkànnì ẹsẹ̀ mo rántí gbà tí jésù kéde lọ pétérù tẹ̀lé wọ́n ní ìhànà pétérù ó jẹ́ ìyá ìyàwó ẹ̀ mm. wọ́n ló ní àìsàn ibà wọ́n wá gbàbẹ̀ lọ kété tí jésù fọwọ́ kàn mm. àìsàn náà lọ iṣẹ́ tí jésù ṣe jù ó jẹ́ṣẹ́ ìwòsàn òkú ọmọ jáírù jésù yìí náà ni mm. ó jí dìde bíbélì tún ṣe àlàyé nípa ti lásàrù èyí tó ti ń rùn ṣùgbọ́n gbà tí jésù débẹ̀ ìwòsàn pípé ó débà ohun ìkejì tó mú ayọ̀ wá fún ènìyàn pé mo wò kí ayọ̀ ń bọ̀ wá ó já sí pé ìwòsàn ní gbogbo ọ̀nà èyí tá a retí ń bọ̀ àbá wa. àdúpẹ́ hmm, orúkọ jáde a lè rí àwọn kan tó ń wò wá nínú ilé tó ṣe ń retí ayọ̀ sí wọn tí wọ́n tó ń wá ènìyàn kan tó máa fẹnu kún àdúrà fún wọn dáre àbí kẹtẹ tó gbàdúrà fún ọ fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi sọ̀rọ̀ ìrètí sínú ayé ẹlòmíì tó rẹ lòmíì ti ròpin ara ẹnìkan ní ìsìn tó ní hmm. òun fẹ́ lọ bẹ́ sómi ara ẹnìkan tó lóun fẹ́ gbé kinní kan mu ẹ bá mi sọ̀rọ̀ ìtùnú sínú ayé àwọn tó ń retí ayọ̀ hallelujah bíbélì pé ẹ sọ̀rọ̀ ìtùnú fún jerusalem hmm. ẹ sọ fún wọn wípé ogun jíjà wọn ó tán hmm. ní ìgbàkigbà tí ènìyàn bá ń la ìṣòro kọjá ohun àkọ́kọ́ tó nílò ni pé kó di ìgbàgbọ́ rẹ̀ mú ṣinṣin bíbélì pé àbá ń bẹ fún igi tá a bẹ́ lórí hmm. ó ní tó bá gbóòórùn omi yóò padà sọ bó ṣe ń wò mí yìí àdúrà àkọ́kọ́ tí mo gbà fún ẹ bó bá lè ṣàmì pẹ̀lú ìtara ohun gbogbo tó jẹ́ ogun tó ń bẹ jìjàkadì áńgẹ́lì ọ̀run ni mo pè ó yá lẹ́ni ni kò dọ́là kó gba jáde kó nu ayé ẹ mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé ẹ ní ìgbà kejì gẹ́gẹ́ bí wòlíì àti ìríjú àti kọ́ ọlọ́run mm. wípé bíbélì sọ fún àwọn ọmọ ìsírẹ́lì ó ní ẹ bojú ẹ̀yìn pé ogun tẹ́ ń wò yìí mm. ẹ̀yin kì yóò rí mọ́ mm. mo sọ gbogbo ogun tó ń bẹ fíra àìníṣẹ́ àìríjẹ àìrímu àìrínà àgbàná oko gbèsè yòówù kó ti tó ti ń rò pé a kí n ṣe mi ò ní wo nǹkan ṣe sọ̀rọ̀ ayé mi. Mm. àìrọ́mọbí àìríyàwó fẹ́ mm. àìní àlàáfíà nínú ilé mm. lórúkọ Jésù ti Násárẹ́tì lẹ́ni ni kò dọ́là ó yá kí gbogbo ẹ̀ kó máa dágbére bákan náà mo tún sàsọtẹ́lẹ̀ sínú ayé rẹ ìbéèlì pé ìwé Fílípì orí kìíní ẹsẹ̀ kẹfà ó ní ohun ìní mo sá àgbàgbọ́ pé iṣẹ́ rere tí Olúwa ti bẹ̀rẹ̀ mhm, yóò ṣe àṣepé Ọlọ́run kì í ṣiṣẹ́ rẹ̀ láàbọ̀ ó lè lé lójú ènìyàn mhm. ohun gbogbo tó lé ní ojú ènìyàn kò tiẹ̀ tó nǹkan kan níwájú Ọlọ́run ohun gbogbo tó ṣòro níwájú ènìyàn mm. kò tiẹ̀ ṣòro níwájú ọlọ́run mm. bíbélì pé ìwé jeremiah ṣe àlàyé ó ní pẹ̀lú ènìyàn ó ló lè má ṣeé ṣe ó ní ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe jeremiah àgbà tó máa sọ̀rọ̀ ní thirty three twenty seven ó ní wò ó lè mi ní olú ọlọ́run gbogbo ẹran ara ìjó nǹkan àwà tó ṣòro ṣe fún mi àwọn ìgbàgbọ́ wa lọ́lọ́run fẹ́ rí. àti pé ó yẹ ká máa fi àwọn ẹsẹ̀ bíbélì yìí ká máa fi bára wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ká dẹ̀ máa fi gbàdúrà pé ọ̀rọ̀ ọlọ́run ló sọ wípé. bẹ́ẹ̀ ni àti kọ́ hmm. báwa kì yóò kú hmm, bí kò ṣe yíyè bí kò ṣe yíyè káwa kó lè máa ròyìn ìṣe olúwa. Hmm. bí ènìyàn kan bá sàsọtẹ́lẹ̀ burúkú sínú ayé ẹ ẹ̀tọ́ ẹ dá padà lẹ́ẹ̀kẹsẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni olórin yẹn ti sọ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ayé lè sọ bẹ́ẹ̀ ọlọ́run ò sọ bí wọ́n bá sọ pé ikú yá sọ fún ọ pé ìwò ní kú hallelujah tọ́wọ́ pé tí wòlíì kan máa ní mo ní ọ̀sẹ̀ bẹ̀ ọ̀rọ̀ tí ò dá lẹ́fẹ́ gbọ́ hallelujah. olóyìnbó sọ pé tí kò bá sọ original kò ní sí fake mm. tọ́rìjínà bá dẹ̀ ti wà mm. fake máa wà mm. bíbélì pé nípa èso wọn la ó fi mọ̀ wọn ìwọ tó bá ti lọ bá wọn tí wọ́n bá ti ṣẹ̀ ń sọ pé kó máa mú hundred thousand two hundred one million wa ẹ ti mọ̀ wípé jẹun sáko ni ọlọ́run ò gbowó bẹ́ẹ̀ ni kò hmm, gbóbi hmm. ẹni tẹ́ bá ti gbàdúrà fún ẹni tẹ́ bá ti gbàdúrà tádùá ẹ̀ bá ti gbà pẹ̀lú ìgbàgbọ́ ó máa wá sọ pé ohun tó ju tí ó ti gbà lọ́wọ́ ẹ̀ hmm. hallelujah ó tẹ̀ wá lè má padà wá ṣùgbọ́n ìwọ ti gba èrè níjọba ọ̀hún ènìyàn mẹ́wàá ni jésù wòsàn èèyàn kan ló padà wá dúpẹ́ ẹyọ ṣo ló padà wá dúpẹ́ jésù ṣe àlàyé pé èèyàn mẹ́wàá kọ́ la àwòsàn ó lẹ́yọ̀ kó ní mẹ́sàn-án tó kù àdá mm. ṣùgbọ́n àwọn áńgẹ́lì ọ̀run wọ́n ń yọ̀ nípa iṣẹ́ takuntakun tí jésù ṣe mm, mm, mo sọ àsọtẹ́lẹ̀ lẹ́ẹ̀kan sí bó ṣe ń wò mí yìí ayọ̀ ọ̀run kó máa bá ọ gbé. àmín dáàdì kẹtó máa lọ ní inú àjíǹde yìí ẹ bá mi sọ̀rọ̀ ẹyọ kan àbí méjì lórí àjíǹde ìṣẹ́jú kan. hallelujah hallelujah bí jésù bá jíǹde. Mm ohun gbogbo tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ bá dáwọ́lé ó gbọ́dọ̀ jíǹde mm, mm. mo sọ àsọtẹ́lẹ̀ jáde òwò iṣẹ́ ọ̀nà àdáwọlé ẹ lórúkọ jésù òyà kó jí dìde gbogbo ibi tó o bá kọjí orá àánú gbà májẹ̀mú tuntun kó ṣẹ ọ̀nà ẹ kó là ayọ̀ ẹ kó kún orúkọ tèmi ò yípadà o mo evangelist thompson uo olùṣọ́ àgùntàn ìjọ ccc solid rock international parish tó wà ní ìtìlẹ̀ ọ̀tà mo sọ pẹ̀lú ohun kan pẹ̀lú agbára ti kristu ọlọ́run SB Josh Offa wípé a dára fún ẹ. a dára fún wa lórúkọ dádì ẹ kó ohun látàárọ̀ mo mọ̀ pé àtúnṣe máa pè yín o táwa dẹ̀ pè yín mo mọ̀ pé ẹ máa jẹ́ wa lórúkọ jésù. tí wọ́n já kádà dúró díẹ̀ ká tún lọ sókè lọ́hùn ká lọ fi gé orin àti ìyìn ọ̀gá ògo tí máa máa padà wọlé ẹ máa bọ́ sí ìpele tí ó kàn ìyẹn ni ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí ẹ kú déédéé wòyí.